والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته على الأقل الإسلام lórí bí wọ́n ti ṣe pín ogún ẹni tó bá kú lẹ́yìn ìgbà tó bá lọ àlàkalẹ̀ kan ní kẹ́kẹ́ kò sírú rẹ̀ níbikíbi tí kì í bá ṣe nínú ẹ̀sìn Islam olùwàlẹ́dàá kò fi àǹfààní yìí sílẹ̀ lẹ́ni tó kú pé kó tó kú kó ti pín dúkìá rẹ̀ pé nǹkan báyìí ní kí lágbájá mú nǹkan báyìí ní kí tàmẹ̀dó mú báyìí báyìí ní kí dọ́là kí tiẹ̀ jẹ́ ìgbàláyè eléyìí kò sí nítorí pé o lè jẹ́ bàbá o sì lè jẹ́ ìyá bẹ́ẹ̀ ni o lè jọ́mọ o sì lè jọ́mọ ìyá o lè jọ́kọ o lè jẹ́yàwó ó jẹ́ pé tó bá jẹ́ pé ìwọ náà bá fún láǹfààní pé kò pín bẹ́ẹ̀ kò ṣàbòsí ọmọ kan bẹ nínú àwọn ọmọ tó bí ilé ìtòsí pé ìwọ ló bí lóòótọ́ ṣùgbọ́n kórìíra rẹ̀ ìfẹ́ rí mi rẹ̀ látàn tó bá ti sílẹ̀ fún ọ tó wà ní kó pinnu dúkìá báwọn gbogbo yẹn ló fún ṣùgbọ́n ò ní fọmọ kódà tó bá ní kó ṣàánú rẹ̀ ní tí ò wúlò tí ò jọjú rárá ńlọ ọba sọ pé kíru rẹ̀ ó mú ṣùgbọ́n ló wá ju gbogbo wa lọ wọ́n máa rẹ ni lóòótọ́ ṣùgbọ́n ló wá lọ dá gbogbo wa àwọn ẹ̀dá tó dá ni wá kì í ṣàbòsí sẹ́nìkan torí ẹnìkan nínú òfin fàǹfààní ìsílẹ̀ fún ọ pé wọ́n ní kò pín dúkìá rẹ̀ torí pé ó ṣàbòsí fọmọ mi ìdí nì tó fi jẹ́ pé wọn kì í pín dúkìá nìkan àfi lẹ́yìn ikú rẹ̀ màmá lòun rí i pé àwọn ọmọ òun ọ̀gbọ́ra wọn yé wọ́n ti kọ̀yìn síra wọn jù tó máa ti fi wọn lẹ̀ pé lẹ́yìn ìgbà tó ń bá kú ní kí wọ́n tó pín dúkìá yìí ìjà làwọn ọmọ yìí ni wọ́n máa jà wọn ò ní fẹ́ra wọn ẹ jẹ́ kí wọ́n kú ti pín kí wọ́n tó lọ kò sí gbàláyé rẹ̀ irú ẹsẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè kan tí bàbá kan lówó àtọ́wọn àtìyàwó rẹ̀ wọ́n á fura mọ̀ pé ọmọ méjì péré náà làwọn bí tó ọkùnrin kan obìnrin kan táwọn bá ní kí àwọn fi dúkìá ilẹ̀ fáwọn ọmọ yìí pé lẹ́yìn ikú àwọn ni kí wọ́n tó pín fún wọn ó ṣeé ṣe kí wọ́n ti ṣe rẹ́ lójú àwọn yìí kí dúkìá yọ dájà lẹ̀ lẹ́yìn àwọn bàbá wa gbé dúkìá rẹ̀ ó pín lọ́gbọgba fọmọkùnrin àtọmọbìnrin nípìn àbòsí mùsùlùmí ni wọn olùwà gbà kéré ntọkùnrin gbà ní kóbìnrin gbà yọ gba ìdajì ntọkùnrin gbà ní nsàkùnrin gbogbo dúkìá lọ́gbọgba pé bá ti dẹrù lábọ ọmọ ó wá pín tán lérò pé kò ní pẹ́ kò ní jìnnà tóun àtìyàwó òun táwọn bímọ fi kú àwọn rò pé yọ ìyá ni olúwa bá ní ọpẹ́ wọn ò tí ì kú tán ti dá mọ̀ pé ènìyàn ṣòro tó fi dórí ọmọ tá a bí àwọn ọmọ yìí wá di ẹni tó ń hùwà dájú sí bàbá àtìyá wọn ìyá ń jẹ bàbá ebi ń pàyà àwọn ọmọ ọ̀ràn ti mọ̀ pé owó yìí gan táwọn fi ń jọ́ lọ́lá lónìí owó bàbá àwọn ni ẹ ṣàánú bàbá yìí ni gbogbo aráyé ń bẹ̀ wọ́n. Allahu Akbar owó tó yẹ pé wọ́n lò ní àwọn ajẹ́ èròkèrò gbàtọ́ ọ̀fẹ́ tẹ̀lé ti Allah ó ti tàtà yé kó o tó lọ ó ti pín dúkìá rẹ̀ àwọn ọmọ wa ń sọ fún ọ wípé ìgbà tó wà lọ́wọ́ rẹ ló lè pàṣẹ má ọwọ́ tàwọn lọ́wọ́ àbáyé ayé ti yí torí de eléyìí téèyàn bá ti pé wọ́n takò ti Allah ó ṣeéṣe kọ́mẹ́ntì ikú kò ti dà mà àwọn bàbá yìí ìyá ni wọ́n jẹ kú o àti ìyá yìí ìyá ni wọ́n jẹ kú ọmọ ò wo pé bàbá òun ló lówó kò wo pé ìyá òun ló lówó láti tilẹ̀ kó sànù wa. akramakumullah tí bá gbọ́ pé nìkan kú náà mùsùlùmí ogún rẹ̀ wá sí pín ó di sọ atayányá ó di fanfa láàrin àwọn ọmọ àwọn ìyàwó àwọn mọ̀lẹ́bí ẹgbà pèsè ẹnu ní bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ gan ti hàn pín láàrin ìjọ méjì kí ni kí ni owó tó filẹ̀ kọjá gbogbo èkó láàrin ijọ́ méjì wọn ti pín ṣùgbọ́n gbà tó ẹ pé ìfẹ́nu wà àìfẹ́ tẹ lódodo pọ̀ oníkálukú fẹ́ kó gbogbo ẹ̀ wọn fẹ́ fẹ̀tọ́ ẹlòmíì lẹ̀ fún ìní máa bí wàhálà yàtọ̀ sáwọn kèfèrí ẹ̀ríkọ́ àwọn kèfèrí wọn ìgbésí ayé tiwọn àti títí tí wọ́n fi kú tí wọ́n fi di pé wọ́n dìde ń jọ pé ń dàlù kìyàmà orí ibu náà ni ẹnìkanu wọn wọ́n ń bí léèrè wọ́n ní ẹ ti dàgbà tẹ bá ti pé ẹ bá kú àmọ́ kí là kọ́ lẹ́sẹ̀ kọ́ ń pa dúkìá yín sàkínú islam rẹ̀ níbi ẹnìkan bẹ́ẹ̀ olúwa ti pín kọ̀ọ̀kan ló ń bá ní nǹkan tí òun pín kalẹ̀ pé bí wọ́n ti ṣe pín dúkìá òun ni pé gbogbo owó yìí wọ́n á lówó yín tó bá wò ó ní ó tó tírílíọ̀n náírà kì í ṣe bílíọ̀n o wọ́n á ní gbogbo owó yìí wọ́n kó lọ sí àwọn iléeṣẹ́ àwọn olójú àánú àwọn tó máa ń ṣàánú àwọn tó máa tó yẹ kó tí wàhálà bá ṣẹlẹ̀ níbi kan wọ́n lọ fowó ṣàánú wọn àwọn tó máa ṣàánú ọmọ òrukàn àwọn tó pè tó bá yẹ pé wọ́n fi àjẹ àwọn ajá aládùúgbò ẹ̀ kó wọn wá àwọn máa fún wọn lóúnjẹ so àwọn ni kò kó gbogbo owó yìí lọ fún wọn láwọn ọmọ rẹ̀ ń kọ́ wọ́n ní à ah, bóyá ilé ìdáko òun àwọn lè jogún ẹ̀ wọ́n ní à ah, àwọn ọmọ gbogbo adúrò owó yìí ó ní káwọn náà ṣe tiwọn allahu akbar islam ọgbà bẹ́ẹ̀ o islam ọgbà bẹ́ẹ̀ ẹnìkan náà kú ó fi òbítíbitì dúkìá lẹ̀ ìyàwó wọn ju méjì lọ àwọn ọmọ bóyá ni wọ́n tó nǹka àwọn ọmọ àkọ́wọ́ méjèèjì ó ti wá di sọ àtàyànyàn báyìí lórí pé ẹni mú jù wá lọ àwọn náà ní mú jù yín lọ débi pé ilé ẹjọ́ bá wọn dá sí i wọ́n ní kí wọ́n dá gbogbo pínpín dúkìá ń dúró báyìí torí pé wọ́n ṣe mùsùlùmí torí ìdẹ̀ra ńlá lolúwa ṣe fún wa o nígbà tó ṣe wá ní mùsùlùmí ìdẹ̀ra ń yọ wá kún kẹ́kẹ́ táwa bá jẹ́ mùsùlùmí tá a gbàgbà fún Allah tá à ń tẹ̀lé òfin rẹ̀ torí kò sí ìtumọ̀ fún ń ṣe ìsìláàmù náà tó ṣe pé òfin ìsìláàmù lọ ìwọ náà lọ nítorí bọ́rọ̀ táwọn oníkatakata ń ṣe ń já sí náà padà já àmọ́ tí yẹn bá jẹ́ pé ọgbẹ́sìn ó sì ń lo òfin rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n lójú ayé ẹ lẹ́yìn ikú ẹ àlámàrí rẹ̀ ọ̀ma tòní olùwẹ̀lẹ́dàá kọba àtú àlámàrí wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.